ìfihàn orí kẹsàn-án. áńgẹ́lì karùn-ún sì fún un mo sì rí ìràwọ̀ kan bọ́ sí ilẹ̀ láti ọ̀run wá a sì fi ìṣíka ihò ọ̀gbun fún un ó sì ṣí ihò ọ̀gbun náà èéfín sì rú jáde láti inú ihò náà wá bí èéfín ìléru ńlá oòrùn àti ojú sánmọ̀ sì ṣóòkùn nítorí ẹ̀fín ihò náà èṣù sì jáde ti inú ẹ̀fín náà wá sórí ilẹ̀ a sì fi agbára fún wọn bí àkéékè ilẹ̀ ti ní agbára a sì sọ fún wọn pé kí wọn kí ó má ṣe pa koríko ilẹ̀ lára tàbí ohun tútù kan tàbí igikígi kan bí kò ṣe àwọn ènìyàn tí kò ní èdìdí ọlọ́run ní iwájú wọn a sì pàṣẹ fún wọn pé kí wọn kí ó má ṣe pa wọ́n ṣùgbọ́n kí a dá wọn ní oró ní oṣù márùn-ún oró wọn sì dàbí oró àkéèké nígbà tí ó bá ta ènìyàn ní ọjọ́ wọn ni ní àwọn ènìyàn yóò sì máa wá ikú wọn kì yóò sì rí i wọn ó sì fẹ́ láti kú ikú yóò sì sá kúrò lọ́dọ̀ wọn ire àwọn eṣú náà sì dàbí àwọn ẹṣin tí a múra sílẹ̀ fún ogun àti ní orí wọn ni bí ẹni pé àwọn adé tí ó dàbí wúrà wà ojú wọn sì dàbí ojú ènìyàn wọ́n sì ní irun bí irun obìnrin èhìn wọn sì dàbí ti kìnìún wọ́n sì ní àwo ìgbáyà bí àwo ìgbáyà irin ìró ìyẹ́ wọn sì dàbí ìró kẹ̀kẹ́ ẹṣin púpọ̀ tí ń súré lọ sí ogun wọ́n sì ní ìrù àti oró bíi àkééke àti ní ìrù wọn ni agbára wọn wà láti pa ènìyàn lára fún oṣù márùn-ún wọ́n áńgẹ́lì ọ̀gbun náà bíi ọba lórí wọn orúkọ rẹ̀ ní èdè Hébérù ní abadoni àti ní èdè gíríkì orúkọ rẹ̀ a máa jẹ́ apoloni ìgbé kan kọjá kíyèsí i ègbé méjì ń bọ̀ síbẹ̀ lẹ́yìn èyí áńgẹ́lì kẹfà sì fún un mo sì gbọ́ ohùn kan láti ibi ìwo mẹ́rin pẹpẹ wúrà wá tí ń bẹ níwájú ọlọ́run ń wí fún áńgẹ́lì kẹfà náà tí ó ní ìpè náà pé. tú àwọn áńgẹ́lì mẹ́rin rìn sílẹ̀ tí a dè lẹ́bàá odò ńlá éfúrẹ́tì. a sì tú àwọn áńgẹ́lì mẹ́rin náà sílẹ̀ tí a ti pèsè tẹ́lẹ̀ fún wákàtí náà àti ọjọ́ náà àti oṣù náà àti ọdún náà láti pa ìdá mẹ́ta ènìyàn iye ogun àwọn ẹlẹ́ṣin sì jẹ́ àádọ́ta ọ̀kẹ́ lọ́nà igba mo sì gbọ́ iye wọn báyìí ni mo sì rí àwọn ẹṣin náà ní ojúran àti àwọn tí ó gùn wọ́n wọ́n ní àwo ìgbáyà iná. E àti ti jankidi àti ti mí ọjọ́ orí àwọn ẹṣin náà sì dàbí orí àwọn kìnìún àti láti ẹnu wọn ni iná àti èéfín àti mí ọjọ́ ti ń jáde nípa ìyọnu mẹ́ta wọ̀nyí ni a ti pa ìdámẹ́ta ènìyàn nípa iná àti nípa èéfín àti nípa ẹ̀mí ọjọ́ tí ó ń ti ẹnu wọn jáde nítorí pé agbára àwọn ẹṣin náà ń bẹ ní ẹnu wọn àti ní ìrù wọn nítorí pé ìrù wọn dàbí ejò wọ́n sì ní orí àwọn wọ̀nyí ni wọ́n sì fi ń pa ni lára ṣùgbọ́n àwọn ènìyàn yòókù tí a kò sì ti ipa ìyọnu wọ̀nyí pa kò sì ronúpìwàdà iṣẹ́ ọwọ́ wọn kí wọn kí ó má ṣe sin àwọn ẹ̀mí èṣù àti ère wúrà àti ti fàdákà àti ti idẹ àti ti òkúta àti ti igi mọ́ àwọn tí kò lè ríran tàbí kí wọ́n gbọ́ràn tàbí kí wọ́n rìn bẹ́ẹ̀ ni wọn kò ronúkúwàdà ènìyàn pípa wọn tàbí oṣó wọn tàbí àgbèrè wọn tàbí olè wọn.